lẹ́yìn kiri táwọn ń kó gbogbo àwọn rìsẹ́sì níbo ló gbé sí ìgbé wá sẹ́gbọ́n wẹ̀rẹ̀ bí ìgbé wá sọ́gbọ́n lọ fọkàn bùlẹ̀sì ó níbo la fẹ́ mọ wá mẹkáníìkì ló bá iná ní sí. bẹ́ẹ̀ máa máa wó wèrè mo ní kíní kíní kíní òṣìṣẹ́ ọ̀ yẹ orí bátìrì. orí mẹkánísìmù rẹ ni. mẹkánísìmù kọ electromagnetic kìí tẹ̀ rí wèrè ó wá jẹ́ pé fáànù rẹ ni òṣìṣẹ́ àbí tẹ́ wèrè ẹ ẹ pẹ̀lẹ́ ẹ dàpọ̀ ẹ bá bínú ẹ jọ ẹ ní seventeen spada. seventeen ẹ máa lo ninety six. aa kí ló dé ninety six bó láì tú bàálù mẹ́ẹ̀ máa fẹ́ tú bàálù gan kò gbọ́dọ̀ tú bàálù. láì ṣẹlẹ̀ lu wé. ẹ gbọ́ wèrè. ọkọ̀ ojú omi. ọkọ̀ ojú omi àwẹ̀ wa lóru hmm. spanner àtọ̀dọ̀ tẹ̀yìn ẹ pé inú omi lẹ̀ yìí máa ń dúró sí. seventeen lẹ̀ lẹ̀ fẹ́ báyìí. ẹ seventeen rẹ̀. ẹ jẹ́ máa ń check mọ́tò. ok ẹ gbé mọ́tò wá. ẹnu sọrí pé asọ́lá kọ́lé yẹn lọ bẹ́ẹ̀ ṣe ń wọ̀n sí ẹ̀ lè mọ̀ pé wọ́n ní mọ́tò ọ̀rí pé wọ́n dàbí ẹni tí ayé ń ṣe èyí lè mọ̀ pé wọ́n ní mọ́tò. ẹ o. ẹ rí seventeen èwo lẹ rí o. mi ò rí ṣé ẹ máa lo jígà àti sọ́bẹ̀. mo dáná sọ́bẹ̀. láì mọ kó yanrin tọ́fẹ̀ àti jígà ẹ̀yà kò láti pé bọ́lẹ́rù wáyé fẹ́ gbẹ́ sálángà wéré mú irin. ẹ̀dùn mọ́tò tẹ sọ pé ẹ fẹ́ lọ wo kinní bẹ̀ ó dà. òun lélẹ̀ yìí. táyà ni táyà mi sílẹ̀ ni mọ́tò tẹ̀ yìí. ó lọ Kumasi ó dà ó dé Cairo. Eh, bóyá wèrè la stop o. bóyá eh, bóyá eh, bóyá náà.